àwọn kan ṣe ìgbàta bínú tán gbàta bínú àwọn kan a ní kó gbí wọn lọ sí sánmà àwọn ìjọ lóòtù kan gbí gbogbo lẹ̀ tí wọ́n wà bẹ̀ kan wá gbí wọn lọ sí sánmà kan wá lọ dojú lẹ̀ dé láti sánmà a ti ṣe bẹ́ẹ̀ rí à ọlọ́run ta ti ṣe rí ni falamma ra'aw falamma عارضا مستقبل أوديتهم قالوا هذا عارض ممطرنا ọlọ́run ni àwọn kọwà tẹ́ pé atẹ́gùn la fi pa wọ́n rẹ̀ èyí tó tutù ha ẹ̀jẹ̀ ìjáwà gbàtẹ́gùn àádá àrídùn mọ́tíuna òjò yìí atẹ́gùn òjò ni ó بل هو ما استعجلتم به ريح فيها عذاب أليم ìyà tẹ́ ẹ máa ń ta ànábì ọlọ́run láyà fún pé ó yá ìyàwó ní ó mọ̀ ní tó ju atẹ́gùn lójú yìí tudammiru kulla shay'in bi amri rabbiha gbogbo nǹkan ni ó parẹ́ ọ̀ fa asbahu la yura illa masakinuhum gbogbo nǹkan ni ó parẹ́ ọ òun lọ́lọ́run rán wọn létí pé àwọn kan mọ́ wà tó yẹ pé a mọ̀ sọ wọ́n dèrè mọ́ ni àwọn kan wà tó yẹ pé a sọ wọ́n dọ̀bọ ni ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين Ọlọ́run ni àwọn kan wà tó yẹ pé ọ̀bọ làwọn Ọlọ́run bá sọ wọ́n di kí ni wọ́n ṣe a ní ẹ gbọ́dọ̀ dẹ ọdẹ ní ìjọ sátidé o gbogbo sátidé ẹ gbọ́dọ̀ pẹja a, ní àwọn pẹja o ọlọ́lẹ́ gbọ́dọ̀ pẹja ti ní wọ́n wọn ti gbọ́ kí wọ́n jima. wọ́n àwá kò ní àárọ̀ Sunday wọ́n dẹ̀dẹ̀ àgbóhùn dẹ̀dẹ̀ ṣùgbọ́n ó sì sọ pé ààyìn sí wàláì jímọ̀ náà ni ah, ọlọ́run ni a sọ yí di tó jọ sí ọwọ́ yí ọ̀bọ ló jọyàn tí sì sèyàn ọ̀bọ jọyàn ìsì sèyàn láìláìláì ẹni kó ṣe ní létà ma wọn sẹ́ndì ọdá dìtẹ̀sí ọlọ́niwà laqad alimtumul ladhina tadaw minkum fis-sabti faqulna lahum kunu qiradatan khasi'in ẹgbẹ́ ẹ̀mà wọn tó kọjá àlànjọ́ sátidé ọlọ́mọ̀ẹ́dá ọ̀pọ̀lá sí ìtànkàní Òkúnlá lahum kunu a kà sọ pé ó yẹ dọ̀bọ́, wọ́n sì dọ̀bọ́ ọlọ́run rán wa létínú sọ́rọ̀tù Ibrahim yà áà ah, hey awàlámíyà tí nàbàwò lẹ́dí iná mẹ́ọ̀ ọdúnlẹ̀ yìí ó yẹ kí ròyìn ti rí wá bá yíò ìdáwọ̀lọ́ lè ṣe wù ọ̀mínú ẹ̀hùn wà áàdìn wà fẹ̀mú nàbàwò lẹ́dí iná mẹ́ جاءتهم رسلهم بالبينات فردوا أيديهم في أفواههم وقالوا látàwọn ànábí wọ́n dé tí wọ́n jíṣẹ́ ọlọ́run bá fún wọn ìwúlélé ìtẹ́ìsẹ̀ àbọ̀ wá bí àwọn nǹkan tí wọ́n ń ṣe hàn ọlọ́run ní sábàbù adaminister kọmà ó náà ní ìjẹ́ táwọn èèyàn lórí dé dáadáa àìmọ́lọ́ ta ní ń bá wá sọ̀rọ̀ gbà àmọ́ inna kafarna bima ursiltum bih wọ́n ní tó ń sọ yẹn ní ó gbà wa inna la fi shakkin mimma tad'unana ilayhi murib mo ní ìrújú pé ṣòlẹ̀ ọpọlọ́run kásìṣà qalat rusuluhum afillahi shaq tí قالت رسلهم أفي الله شك فاطر السماوات والأرض ẹ gbogbo ọkàn rẹ gbogbo ọkàn wá sọ̀rọ̀ lọ́nà ó sáré pé nǹkan kí ló sàdá sánmà táwọn èèyàn nǹkan kan ló sàdá lẹ̀ èmi sápọ̀ mọ̀ dá bàbá bàbá mi ti kú bí bàbá mi bá wà láyé bàbá bàbá bàbá mi ti kú kò sí lóòun lọ في الله شق فاطر السماوات والأرض يدعوكم ليغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى وكان في فرجيني إن أنتم إلا بشر مثلنا وما ينككوا لو أدوا دفاه irú ẹ̀ náà lọ́wọ́ àwọn sọ pé kan? ibá tààjọ wọn gbábọ́ lọ́nà in antum illa basharun mithluna à sáàlì tí wọ́n sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ láyé o turiduna an tazhabu bi ba'di ma ó ní turiduna an ń tẹ́ ẹfẹ́ ní pé ẹfẹ́ gba àwọn ọlá táwọn bàbá wa fi ilẹ̀ ẹfẹ́ gbà lọ́wọ́ àwọn ànábì wọn ni kọ́ọ̀lá tíláwọ̀ mùsùlù omi náà ìlà bá <clears throat> yóò yọ àwọn kan láàrin wọn náà nígbà ẹ̀yìn ní ìsìn o ẹlẹ́jọ́ máa gbá bọ́ọ̀lù tẹ́lẹ̀ ó sì dáfà ọ̀ ẹ ma mú tí ń sọ ẹ gbé sí ìta àfẹsẹ̀ déédéé òdodo tó bá ti sí bẹ́ẹ̀ dẹ̀dẹ̀ kẹtẹ̀ mi ọmọ kánà lànà àná tí a kún bí sultani ilá bí ibnilá àwọn wa gbọ́dọ̀ dá nǹkan kan sọ ọlọ́run bá ní sọ ń tásì fún wa وعلى الله فليتوكل المؤمنون àmọ́ pa jí àtàbá ti ń sọ ń tàn sọ yìí o àwọn kan ni eh, ẹ̀rí sókòtò ẹ̀wàrí kan ṣe kan mọ́ ìlọ́wà kan sí gbàtàwà university ọ̀gá wa kan a professor now he was not a professor then ó ní àfá ṣòkòtò rẹ̀ tí ò balẹ̀ yìí ṣe aṣọ òtó ni ìrìnrìnzẹ̀ ẹ̀yẹ́ ni tí o bá fẹ́ rán mi níjọ mi kó sọ fún mi ìfún ẹlú oríkù wọ́n á wò báyìí wọ́n á rántí ọ̀rọ̀ lọ́nà sọ pé al-yawma lé ní o àwọn onígbàgbọ́ òdodo mina alladhina kafaru yalhaqun àwọn náà ẹ̀yìn fi wá sí àwọn náà padà fi sí ẹ̀yẹ́ a sì sọ fún ọ a ń bẹ ọlọ́run àánú tó kárí wa táà fi jókòó báyìí ọlọ́mọ fi bínú yọ ọ̀pọ̀ orú ìjọba ẹ̀rọ gbogbo ẹni tí bá ń pèpè tí àwa náà fi rí báyìí kó mọ̀ pé tóun bá ṣe ọlọ́run ṣiṣẹ́ ọ inna Allaha baligh amri ọlọ́run ṣiṣẹ́ wa الله قد أحاط بكل شيء علما Allah ni ìmọ̀ ma Ọlọ́run ti rọ̀pìn ká nke ọ̀kan yáyá nǹkan nke járe kó nínú ọrụ tó mọ́nà tí ó mọ́nà na tí ni ya ayyuhalladhina amanu ati'u Allaha war rasul ẹ̀yin onígbàgbódodo tẹ̀lé tọ́lọ́ àti tànábí o lẹ́ẹ̀sì gbọ́dọ̀ yapọ̀ ọlọ́ ẹ mọ́ tan ẹ̀mí ara yín kẹrù kọ́lọ̀ balẹ̀ ń tàn ẹ̀mí ara yín o wala takunu kalladhina qalu sami'na wa hum náà ní mọ́ nílò tí nǹkan bá lè débì kan wọ́n lò ká bí nǹkan bá sí lè tó ní wọ́n sí gbogbo ẹ̀rẹ̀ agbára ọlọ́run lè káílé yìí ìtìmbẹ̀ lọ́kàn tí wọ́n wala takunu kalladhina qalu sami'na wa hum wọ́n ń sọ páwọn gbọ́ lóòtọ́ bàbá jókòó báyìí àwọn gbàtọ́lọ́n bá gbé anábí Muhammad dé sallallahu alaihi wasallam ní maka àwọn fámílì rẹ̀ náà gbà in fact gbàtán bí anábí Abu Lahab ẹn tó wá sọ fún anábí pé àpọ̀tí ah, ẹn tó bá fún ní ròdùnú Abu Lahab tí ọlọ́run láàánà ní Kùránì ní ròdùnú pé ah, ìyàwó ẹ̀gbọ́n rẹ̀ bímọ o ní àbímọ ah, ọmọ ọlọ́kùnrin kò ah, tú ọ lẹ́lẹ́rú ibi dínú rẹ̀ dùn rí kí èyàn tú ẹrú kalẹ̀ ìṣẹ́ kékeré o ìyàn ló tú ẹrú lẹ̀ owó lálá lórí ìlìsìn ibi dínú rẹ̀ dùn rí but ẹ mọ́gbà ìpinnu rẹ̀ tó dùn lé ní ìbànújẹ́ ọ̀la ní fún asọ́mọtán bíi gbogbo náà tẹ bá gbọ́ nínú Kùránì àbúlábò wọ̀bẹ̀

ìzọ nìkan wà mọ̀rọ̀ átúhú hammalatal hatobi fi jidiha hablum min masadi fi jidiha hablum min masadi ìtún wọ́n so kí ló kàn ṣe anábi ń pè àwọn yanáni yá sọ bá ẹdìdé ọlọ́run sọ bá náà bí pé wà ń zèrè àṣírọ́takal akọrọbí ó yá lọ kìlọ̀ fún àwọn àṣírọ̀ rẹ̀ àwọn olóńpẹ̀ ní àṣírọ̀ nínú ilmù tarikh a ní kàtà wọn pè ní ilmù ansab a ní aljadul a'adham wọn lè pè ní rọ́ọ̀sù wọn lè pè ní jazimu olókọ̀ mẹ́ta wọn pè wọn ó ní àkọ́kọ́ bàbá tó lámìlákátá fẹ́ fi àwọn ọmọ ọmọ rẹ̀ tì sọ́dọ̀ rẹ̀ yóò jẹ́ bàbá kẹta báwọn àwọn ọmọ tí ó jẹ́ bátúnù tó bá bí ọmọ méjì méjì tó wáyé ọmọ méjì ló bí ọkùnrin méjì lápẹẹrẹ ṣẹ̀wọ̀n àwọn ọmọ náà ni wọ́n so àwọn ọmọ ilé bàbá aláwọ̀kọ́ yóò jẹ́ rọ́ọ̀sù àbí jágúnù àwọn tó wà lábẹ́ yóò àwọn oúnjẹ oúnjẹ gẹ̀gẹ̀ lè wà jẹ́ àṣírọ̀ wọ́n jẹ́ kọ̀bílà lẹ́yìn bákùn ikú kọ̀bílà lẹ́yìn kọ̀bílà okú àṣírọ̀ lẹ́yìn àṣírọ̀ okú usrọ̀ so mọ̀lẹ́bí kàbáyì bàbá ọmọ àtìyá rẹ̀ òun àtàwọn ọ́nkúsì rẹ̀ àtàwọn cousins ọmọ tí àbúrú bàbá èèyàn bí àwọn àṣírọ̀ èèyàn nìyẹn àwọn náà mọ́ ń súnmọ́ èèyàn jù nínú ẹbí yàtọ̀ sí usrọ̀ lẹ́yìn òṣìrọ̀ ló kan àṣírọ̀ lẹ́yìn àṣírọ̀ okùn kọ̀bílà lẹ́yìn kọ̀bílà okùn bátún lẹ́yìn bátún okùn jazmun lọ̀gá ọlọ́wọ́ ni bó iṣẹ́ yóò dé gbogbo ayé àmọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn fámílì rẹ̀ àwọn onílà ọkùtùlọkùn tí bá sọ fún pé lẹ́yìn òkè yìí àwọn kan wà bẹ́ẹ̀ tán fẹ́ ọkọ̀ ogun jà wá àántùn sọ̀dìkú sọ̀dìkú náni tẹ́ gbà mí gbọ́ wọn ni àmọ́jẹ rọ́bìnà lè kàkẹ́ dìbà ó parọ́ rí inni rasulullah uni limithli hadha jama'atana ya muhammad ṣé in tó pè wá fún rẹ̀ tá ń ṣiṣẹ́ lọ́wọ́ abbalak ko iso to to lo so ya ta babbat yada abi lahab wa tabbi Ọlọ́run sì be sin gbe sipe láti rẹ̀ o tell me ti so to ju báyìí lọ sáwọn ànábì Ọlọ́run Ọlọ́run sì fún lan gbo ilaye danger tó wà nù pé ànábì bá wọn láyé nìyẹn torí ọlọ́n sọ pé innama ba'athuka li abtaliyaka mú gbé ọdí ẹgbẹ́ fi ó sàdán ó fẹ́ dán owó ní o mo sì fẹ́ fi ọ sí àdánwò fáwọn èèyàn ànábì ní la yasma' biya ahadun min hadhihi ummati gbogbo ẹn tí ò bá gbà mí lójì ṣe wọ̀ná ó jẹ́ jíù àbó jẹ́ christian ó lè wọ́ gbogbo ìdínà lọ ọlọ́run mẹ́jà sí nǹkan mẹ́pàdé rẹ̀ tó máa bí wá pé kí ni sábàbù ádámì ìsìnkọ́mọ́tì náà sí ìtòwé kí ló táwọn ọ̀rọ̀ ìyẹn ni pé kí ló fa táwọn èèyàn fi ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run wọn ò sí lọ́bù jẹ kó sì ìní sábàbù rẹ̀ tó máa sọ pé àsábàbù lọ́dọ̀ àwọn àfà òní tó jẹ́ wípé yẹ́lzàmù wujubuhu wujubul musabbab alayhi tààbá ìlérí tó jẹ́ sábàbí fún ṣẹlẹ̀ ní ẹgbìsí tààrù ó mẹ́kọ́ ṣẹlẹ̀ ó yàtọ̀ sí ń ní àṣàrùtù àlèrí ṣọ́rọ̀tù kamari mashurutu àrí àwọn mashurutu rá àmá sábàbù lápẹẹrẹ ní ìsìn kó òrùn ó yẹ látàrí sábàbù wùjúbi sọ láti zuhọ tó rùbá ilé yẹ látàrí lọ́sàn ìrọ̀ láti zúrù ti dọ̀ranyàn instantly kò ní ìrìnkankan instantly lórí gbogbo ẹn tó bá jẹ́ mọ̀kálàf ọkùnrin ni tó sì wà láyé tí làkáyì rẹ̀ sí ń bẹ ní làkáyì zúrì ti dọ̀rọ̀ èèyàn fún kódà kó má jẹ́ mùsùlùmí òkùn ní òkà ní oníṣe ní tó ẹ̀sẹ̀ rí mọ́ sí gbogbo èèyàn ni pé a ti rí mùsábàbù in ti ń fà kí ló wá fà á láfẹ́ bèèrè báyìí ó mì pé lázìm ara wọn yàtí ń ṣẹbọ àkọ́kọ́ tó wá lára wọn yàtí ń ṣẹbọ ẹlòmílẹ̀ ní ah, ìṣẹ́bílẹ̀ ọkẹ́ ti máa sí wà sí ẹ̀nà

ẹbọta kan rá sí náà ní 1% òdó gbogbo ìyókò wá bá òdó náà gbogbo ìyókù náà òdó ni àbí ọlọ́wọ̀n bá Allah kó mọ́ bá ṣẹwàjẹ́ mo fẹ́ kọ́ ti ayà kan fún ànà sọ́rọ̀tù àdáhùn gbogbo yòókù yáyá odò ní tẹ́yà bá ní ọlọ́run sọ pé kàmà jáàbì muslim ana albin àdísì kudisi tàbá lọ́lọ́run sọ pé tó wá jẹ́nu àdísì wọn pè àdísì ní àdísù kudisi àbí àdísù rabbani àbí ilahi àdísì tó yẹ pé anábì ló sọ ní gbẹnu anábì bí kánàbì sọ mi sáíwà anábì ni wá ó ikọ̀ lọ́n ní fi ẹnu ànábì sọ̀rọ̀ wọ́n ní ànábì ní sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá sọ pé ana agna shuraka'i ani shirik èmi mo rọrọ̀ kún bí kíyàn pín nǹkan lé mi lọ́wọ́ ó fẹ́ mi ọlọ́ni ìgbàgbọ́ ní ọlọ́run rí àwọn bàbá wa rí ah ọlọ́ni mo rọrọ̀ kọjá bẹ́ẹ̀ mo mọ́ kan gánà kó mọ́ pín nǹkan mi lọ́wọ́ ana aghna shuraka'i an shirik man amila amalan gbogbo tó bá ṣe yike iṣẹ́ ashraka fiya fihi ma'iya ghairi ó wá torí nǹkan mi ṣe yàtọ̀ sí Ọlọ́hun lóòótọ́ mi náà wà ńbẹ̀ taraktu hu wa shirika hu in tó ṣe yẹn Ọlọ́hun á pè ẹjẹ́ akọ́ mọ̀ bí òní ṣíríkù ti lágbára tó aláǹsánú sórọ́tù An'am ó ní wa tilka hujjatuna ataynaha Ibrahim ala qawmi ẹ̀rí gbogbo àwọn èèyàn tó bá fẹ́ bá wà nábí ọlọ́run ṣe mọ̀ná ọ̀ṣà kan bá wọn gbogbo ẹn tó wá nílà táyò ní ah, ọ̀rọ̀ àwọn ilé wọlé jù ilé lọ lápẹẹrẹ ànábì Ibrahim sọ fún Namrudu pé ah inna Allaha ya'ti bish-shamsi minal mashriqi fa'ti bi oni inna Allaha alam tara ila alladhi fi rabbihi an atahu Allahu mulka idh Ibrahim إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت

ọlọ́run ọba ló pàṣẹ pé kó òrùn mọ́ ẹyọ níbi títí yan ẹ̀ ó yá ìwọ yọ òrùn láti bí lọ́la ọlọ́run ní fàbú ìta lẹ́bí kàfà ọ̀ gbogbo yẹn náà kọjú sí náà mú pé wọ́n ní kẹ gbé òrùn jáde bẹ́ẹ̀ lọ́la olórí búrọ̀wẹ̀ yìí ọmọkọmọ ní ọ nàbí Ibrahim sì fi ojú wọn rí nǹkan ó ní kán mùsùlùmí gbogbo ayé ńgbà tó bẹ̀rẹ̀ kò sí mùsùlùmí kankan ó kàn rò náà ní àti àmọ̀ sí àwọn eléyìí ó ní yá àbàtì rẹ bàbá rí máa rí tàbàfí rẹ̀ tí a tún láàá àti fún kí lẹ fà wọn ìsáìsì náà wọ́n ni wajadna alayhi àbáàna àkìfí àbí wọ́n sọ ní ah, àbáwọn bàbá wa à ah, mo pọ́n ilé òun àmẹ́yìn àti bàbá tẹ̀sán ẹ̀ ti sọ̀rọ̀ ah níbòmí ọlọ́run ní Ibrahim sọ fún bàbá rẹ̀ pé yá àbàtì rẹ̀ bàbá mi kọ́ ní já à ní mínal ilmi man lam ya'ti ìmọ̀ kan wà tọ́lọ́run ti fẹ́ mi mú nírú ẹ̀ fattabi'ni ni ìwọ̀n tí tawhid kó mọ ọlọ́run ǹjẹ́ ẹni tí ń sọ̀rọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n tí nǹkan mí bẹ lẹ́mìí torí yàtọ̀ sí ọlọ́run ṣíríkù kan náà tàwàídì rò pé náà ẹni tí ń kírun tí nǹkan mí bẹ lọ́kàn rẹ̀ yàtọ̀ sọ́lọ́ ẹjá mọ́ láti bí tàwákùl kíyàn gbára ìgbà tó tí wọ́n ti rò náà pé ààrọ mọ̀ yí àwọn yóò mọ̀ àwọn akẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ sí Islam lọ́wọ́ rẹ̀ rẹ̀ kan anabi Lut cousin anabi Ibrahim ọmọ àbúrò bàbá anabi Ibrahim ó náà ti gba Islam anabi Ibrahim ó wá gbọ́ ọlọ́run sì sọ́dà nàbí ọlọ́run kíkà sí kó kà jẹ́ pé ó kàn nígbàgbọ́ látán ọlọ́run sọ́dà nàbí ọlọ́run ọlọ́run ní fa àmàláláwò olùtọ̀ lótú sí Ibrahim sọ ọ̀pọ̀ọ̀lá inni ila rabbi ah ìnídú láàrin wọn ìmọ̀ lọ bí tí ààyè ó ti gbàmí láti sin gẹ́gẹ́ bọ́lọ́run sọ fáwọn kan pé a ah, kí ló dẹ́ẹ̀ sin قال المستضعفون في الأرض عواو إنا مستضعفون في الأرض فلا سنككم مواني àwọn èèyàn lágbára yíwa lórí ọlọ́rin awalam takun ardullahi wasi'a fatuhajiru fiha àà sí wọ́n ní kẹtẹ pàṣílù kan ní fún ọba jẹ́ ṣẹ̀sìn yẹn lọ bí tẹ́rọ ayé ti gbáyẹ̀ torí ẹ̀mọ́ ṣe dálé ayé báyẹ̀ kan níbi tẹ́lẹ̀ lọ́tọ́ orí ẹ̀rọ àwọn afáàfi ní èèwọ̀ òní kí o kú ní bìláàdì islam lọ sí bìláàdì shirk tí wọ́n ní jẹ́ yàn kí jí máa wọ́n ní jẹ́ yàn ẹ̀ẹ́dẹ́sẹ̀ sí orí pé yàn wá owó èèwọ̀ haram ìlú shirku tí yàn ti rí rí èèwọ̀ ni Aláhọ̀pọ̀. Ọlọ́wọ́ ní wọ́n wá mú ìbọ̀rọ̀ ìwọ̀n láwọn pa pé a ní bá ń ṣe yìí pé kí sì ló sí. Wọ́n ń lọ oko ó wá padà pé àwọn òsàísá mọ́ bí i. Ó ti bí wọ́n pé kí ló sàíṣe fún yìí. Wọ́n ele ààrẹ, ilé yìí, límọ́ta àbúdù máa láyé súnmọ́ òun gbọ́rọ̀ na láyé bí sí wọ́n ní báyìí láwọn báyìí bá báyìí máa ṣe ọ̀dá ó ní kọ́ọ̀lá ní ìsẹ̀kì ó rẹ̀ bí mi olóko ọ̀hálọ̀ ó padà ó fọ́ orí gbogbo àwọn sáyẹ̀dà gbogbo ọba wátá ló fọ́ orí wọn nígbà tó fọ́ gbogbo ẹ̀ta iye kan wá sọ sínú pé jẹ́ ń pa gbogbo àwọn èyí tó tóbi jẹ́ ń filẹ̀ ó wá fi ọkọ̀ kọ aké oríkọ́ wọn ní jìkà wà ní wọ́n bá dé wọn ni wọ́n ń fààlà ààlàbí alì àti ní wọ́n fààlà ààlàbí alì káló sí àwọn òsàn àà ẹni wá ṣe bẹ́ẹ̀ yóò jí àbá Israel wọ́n ní sẹ̀mí iná fàtán yóò kọ́ lọ Ibrahim ọmọ òsìkáwà ìwà tí ń jẹ́ Ibrahim òní mọ́ ń sọ̀rọ̀ àwọn òsà yìí ní kìníkan ẹlọ́pẹ́ wá wọ́n bá pẹ̀ ànábì Ibrahim dé àyún iná sáwọn yọ́wà bẹ́ ó ní bá fàáàlàmù ẹ̀bírú hádà ẹgbẹ́lé tó dàgbà náà ẹ̀ bóyá wọ́n jà só ń jẹ nínú bí fọ́rí ogun ẹ̀rí kó ti pa ogun àwọn ìgbàlókù wọ́n ni wàkọ̀dì àlífta sí kó ti mọ̀ bí wọ́n ó ní ẹ̀yìn náà mọ̀ ọlọ́run fàrọ́jà ó ìlà àǹfúsì àwọn náà wà tọrọ pé àwòtọ́ wọn ni ṣùgbọ́n èṣù tí ó ṣe wọ́n tó sọ pé ìhàn ní fẹ́rẹ́ ìsọpé dẹ́mọ̀ sí wọn wọ́n sì tó kọ̀ntínú wọ́n ni ó jíyà wọ́n mọ́ nàbí ìbìrọ̀ ìfàníṣì wọ́n akọ lílá ọkọ́ wọ́n ni kí ogun ẹmọ́ ju igi sí wọ́n so igi ẹmọ́ fẹ́ tó oṣù mẹ́fà tí wọ́n fi ń ju igi sí ẹ̀ tó ní pọ́fẹ́ sọ ẹnìkan ẹni tí wọ́n fẹ́ sọ yẹn ẹ̀rù wá bọ̀ ó gbọ́gbọ́ fẹ́ sọ kò sì sá Ànábì Ibrahim ní ìmánì pọ̀. Kódà wọ́n sọ fún pé àà, ah, ó bẹ̀rù pé ń bú àwọn òsànyí tán bá yọ sí ọ. Wọ́n sọ fáwọn èèyàn pé wọ́n sọ pé lápàá ní ìsìn. Tí ìbá ṣe pé kọmọ́ bà bú Ọlọ́run, ó bú àwọn òsànyí kò sí tó díkà àwọn bù wọn. Ṣùgbọ́n tó táà bá bú àwọn bú Ọlọ́run, òsà tí wọn ò jámọ̀ kankan Ọlọ́run ni gangan ní nǹkan. Torí ẹ̀ láì fi fẹ́ bú wọn. Mo ti ń ṣe mọ́mọ́ wá ọlọ́wà bọ̀ ń kẹwọn mo bá ní àwọn ọ̀sùn kò lè dátàbà ọ̀sùn olífẹ́ bí i ṣe kẹ́kẹ́ bó ṣe wáyé yóò wà láì ọ̀nà ni tó sọ yìí ọ̀sùn olífẹ́ bí i ṣe kẹ́kẹ́ pé èmi mo lágbára jọ̀sùn lọ tí ìbá ṣe pé bóyá èèwọ̀ ní kàn sí òfò ní òfò gẹ́gẹ́ tó rí rí tún strong ìjọsọ́rọ̀ ìwílé sọ̀rọ̀ mo lè rìn mo lè assist mo lè bá ń gbé kankan ọ̀ṣun ò lè dá nǹkankan sí mọ̀mọ́ bá ní àà ah! ayé òlé ayé ẹ̀rọ wọ́tọ̀ yìí ni ìgbà tó yẹ kán lóògùn jù ìgbà tí ègbò fẹ́ wá mú wọn ìgbà tó gbọ́n jẹ́ jù ní ẹ̀ ègbò fi kọ́kọ́ sí wọn lẹ́nu àkáǹtì tàbí wọ́n wá kìí sí àwọn tó lákáǹtì gan wà láyé ègbò mú ìtọ̀ nìí èèbó ìbọn èèbó ẹyọ pọ́ta kọ̀kan ló jẹ́ nìkọ̀kan ẹwà mọ́ tàwa ẹ̀sìsẹ́ lọ́n ẹ̀kíọ̀n ẹ̀sì bàjẹ́ wọ́n bá mọ́nà bí Ibrahim wọ́n jù sínú náà gẹ́bí Ibn Kathir ṣe sọ wípé mọ́láti Jibril wà wà wọ́n wò pé à ìrìn yìí ti ẹ̀sàdúà wọ́n ni halaka min hajá belong gbogbo èèyàn ni wọ́n gbogbo àwọn ẹranko tó fẹ́ ran Ibrahim lọ́wọ́ ọjọ́ náà gbogbo wọn náà lọ́lọ́run tó padà san lẹ́san padà wọn lọ́pọ̀ lọ́wọ́ náà ti ń gbé omi pé ha ah, apanáì apanáì ọlọ́run so àìpọ̀pọ̀lọ́ àìjọpọ̀lọ́ ọlọ́run fi sẹ̀san tó ṣe ń jọ náà ọlọ́run ọba ẹ̀múrúkọ ọlọ́run ni ṣáàkìrù lọ́lọ́run kí mo pè jẹ́ máa ṣáàkìrù ta inna Allaha ṣáàkìrun alim Suratul Baqarah ó lẹ́n tó jẹ́ pítẹ́ bá ṣe nǹkan díẹ̀ náà lẹ́ṣẹ́ nǹkan títí nínú ẹ̀yìn ṣe o ọlọ́run ọ̀rọ̀ pé ẹn wọ́n sẹ́bọ̀ kankan ya náàrù kúni bárdà yàní òpin ọgbọ́n alim o ma gbogbo nǹkan ọlọ́n tó ní wa wahabna lahu ishaqa wa yaqubi a wá fún ànábì ibrahim isaac àti yaqub ibrahim ò bímọ kò tètè bímọ tó fi wọ 90 ọlọ́wọ́n ni kò lọ dábẹ́ wọ́n ni pálámbẹ̀bẹ̀ ló fi jábẹ́ ìmọ̀ bí yóò bá ẹwà bí báyìí sáwọn pálámbẹ̀bẹ̀ náà ọlọ́nsọ ìgbà wá ń jọra pálámbẹ̀bẹ̀ ni wọ́n náà bí Ibrahim kí o dábẹ́ 90 ó gbọ́lọ́gbọ́ gan níjọba àwọn màláíkà ń fún ní rò pé yóò bímọ ìyàwó rẹ̀ gúzẹ̀rin ó tẹ́ pọ́nà méjì ni àwọn afágbà tún fàdọ́hìkàtì àwọn kan ní dọ́hìkàtì bí máa na àádọ́tù

وكلا هدينا ونوحا ونوحا هدينا من قبل أتفنونا منا ومن ذرية داود àtàwọn àrọ́mọdọ́mọ rẹ̀ náà dáúdù àwọn ọlọ́run náà láti wọ́n mọ́nà ọlọ́run ni wa Suleiman wa Ayyuba wa Yusuf àti Suleiman àti Ayyub àti nàbí Yusuf òsáyí àbámọ́ sọ̀tán gbọ́n díẹ̀díẹ̀ wa Musa àfi Musa náà mọ́nà وهارون أجي هارون منا وكذلك نجزي المحسنين بغبن واشي دادا اجا ومنا الله هو زكريا ويحيى وعيسى والياس اتي زكريا اتي يحيى اتي الياس بغبولا دي منا كل من الصالحين اني رنوا واسماعيل واليسع ويونس ولوطا

amú nínú àwọn tó jẹ́ àwọn bàbá wọn amú nínú àwọn ọmọ wọn ọ̀gọ̀rọ̀ wọn náà láwọ́ lọ́wọ́ bá fi mọ̀nà wajad bainahum wa hadaynahum ila siratin mustaqim gbogbo wọn la fi mọ̀nà tó tọ́ dhalika hudallahi yahdi bihi man yasha'u min ibadihi àánú ọlọ́ọ̀nà ìmọ̀nà ọlọ́run táà fi máa mọ̀nà gbogbo ẹ̀tàbọ̀ ọlọ́ọ̀bá nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n ẹ gbọ́ ọ̀rọ̀ wàláwọ́ aṣọ́rọ̀kú gbogbo orí táwọn ọlọ́run ṣe fún wa ìpápá ilé sẹ́bọ̀ tí ń torí ráì làhábẹ̀tọ̀ àìrùn mẹ́tàánú ya àmàlù ó sì sùfù gbogbo orí táwọn sọ́látẹ̀ kan ò sẹ́bọ̀ ń bẹ̀rẹ̀ ọ̀ in tó jẹ́ káwọn èèyàn mọ́fẹ́ dú ni kí wọ́n mọ̀ pé tí ọlọ́ni inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ẹn tó bá mú ẹbọ kékeré báyìí mẹ́nu iṣẹ́ ọlọ́ni ò lè foríjì gbogbo bẹ́sẹ̀ lè lè wùpó tó tí ò bá sẹ́bọ́n bẹ́ẹ̀ mú lè foríjì wa yaghfiru ma inna Allaha la yaghfiru an yushraka bihi bó lọ́lọ́wọ́ sí wọ́n bí ànábì pé adẹ́pẹ́ àdís àbúláìbìn masoòdù tí bá sáàṣì wọ́n ni ayu zambin akbar ẹ̀ṣẹ̀ wúlú ní fi máa tóbi jù ó ní à an taj'ala ma'a Allahi niddan wa huwa khalaqaka ó bá ọlọ́run ọba wá orogún òun ló sì dá every action ah, ọlọ́mọ sí wọn kìfẹ̀ rí o ǹjẹ́ ẹmọ tí ń ṣiṣẹ́ níbi pẹ́ kan gbọ́rọ̀ mi báyìí ǹjẹ́ ẹmọ pé tí atẹ́gùn kan bá dé báyìí tí máa ń fẹ́ ní gbọ́rọ̀ mi ọ̀rùn ń sọ atẹ́gùn sínú atẹ́gùn atẹ́gùn wá ń gbé ìran atẹ́gùn kan lọ sínú etí yìí brain wá sọ dọ́rọ̀ wá tú wá ní microseconds bí ìṣe ń sọ yìí ìsìn lọ sínú gbé ní ẹ̀sìn gbọ́yírẹ̀ ẹ̀sìn gbọ́yírẹ̀ ẹ̀sìn gbọ́yírẹ̀ la ilaha illallah ẹ wo ojú náà ẹni fi ojú wo kọ́lọ̀ 50 lẹ́ẹ̀kan náà ojú yóò sọ pé eléyìí o deep jù lè lọ yellow lele black lele white lele orange lele red lele blue lele white lele ah lẹ́ẹ̀kan brain ní sí ń sàlàyé gbogbo ẹ̀ àwọn onímọ̀ mẹ́tìn wọ́n ní tí brain èyàn bá ti kú èyàn ó dàbí igi plywood ní òkú like a plank of wood gbogbo ara ò ní ṣiṣẹ́ gbogbo ara èyàn ó bẹ́ẹ̀ ṣe wáyé ẹni oríṣiríṣi system lára yín ẹni digestive ẹni circulatory system oríṣiríṣi ọlọ́run á dá gbogbo system ìpátá ǹjẹ́ ẹ̀mọ̀ páwọn tó bá ní stroke kákà mú fóònù ìlásánwò ní dídámú fóònù ti bẹ́wọ́dé yẹn israel ó fẹ́ mú fóònù ti bẹ́wọ́dé ni o Allahu Akbar ìtumọ̀ ẹni pé púsí rẹ̀ inú rí pé ẹni ẹfẹ́ ẹ̀sẹ̀sẹ̀ ìdífẹ́sì brainstorm sọ pé ó fẹ́ action òun náà fẹ́ kò sí ríṣẹ́ ìwà ló ti ń gbé nǹkan lọ sára ẹ̀wọ̀n bí sí ṣiṣẹ́ la ilaha illallah kan wá sọ gbogbo ẹ̀tán káwọn ní pẹ̀lú gbogbo tọ́lọ́run bá ṣe fún wa yìí káwọn ní àwa ń forí kanlẹ̀ fókúta sẹ́gbẹ́ bọ́lọ́ bá fi àjẹ́ ọ̀rọ̀ ilẹ̀ òtọ́ sí òkúta tí ló dáwà wulẹ̀ dáwà lókúta wàhálà tọ́lọ́ ń ṣe lórí rẹ̀ kò sẹ́ tó lè dáwù rẹ̀ bó ṣe rí tí ò ní wá sọ pé ah ó ṣe iṣẹ́ fún mi mo tún wá ṣe tán wá nínú gbogbo tí mo fẹ́ kàsìmí ó tàbí ibẹ̀ nínú àwọn màláíkà marhaba bikum agawọn kọ́ ọlọ́ ibẹ̀ nínú àwọn màláíkà ẹjọ́ pẹ̀ṣẹ́ ibẹ̀ nínú àwọn màláíkà lájọ́ tọ́lọ́wọ́ bá ti dá ó kàn rùkú báyìí kò bẹ́ ọlọ́wọ́ bá rí pé jẹ́ ti ẹ̀gbórí sókè yìí ìwọ́n lè lọ ọjà o lè fẹ́yàwó o lè bímọ kan kí wákàtí márùn lọba tún ní ara ó yẹ kó jìyà lóòtọ́ Allah ni wa ma khalaqul jinna wal illa liya'budun in tí mo torí ẹ̀dá yín gẹ́gẹ́ pé gbogbo sísẹ̀ tí wọ́n fún yín o etí wà ní outer layer ó ní inner layer ó ní oríṣiríṣi nǹkan àyà wa ẹ̀dọ̀ wà ń bẹ̀ tí ṣiṣẹ́ tí ẹ̀ ẹ̀lọ̀fóró oríṣiríṣi nǹkan tí kankan wọ́n di gbọ́dọ̀ dàpọ̀ mọ́ kejì mo ti rí ẹn tó ní accident rí tí ò lè jókòó mọ́ orí ìbùsùn báyìí ni ó máa wà tí ó ikú orí ìbùsùn obìnrin sì tó ní àwọn ọmọ rẹ̀ sì ti kú sínú accident àtọkọ rẹ̀ wọ́n ń bọ̀ láti ilẹ̀ haúsá nígbà ogun ogun ilẹ̀ haúsá ni wọ́n ní tó bá jẹ́ ògbìlẹ̀ àkí àwọn tẹ́fà fẹ́ mọ́ tọ́lọ̀wọ̀ bá sọ pé ká ṣe ọlọ́run ni walau anna katabna alayhim an iqtulu anfusakum aw ikhruju min diyarikum tàbí tàbá fẹ́ gbà fáwọn ọlọ́run pé ẹ fẹ́ sin ọlọ́run ẹ̀mí yín lẹ fi sọ fọ́lọ̀ yẹ̀mí lórí ó jẹ́ mùsùlùmí pídẹ bá ti bí ma báyìí ẹfẹ́ kọ́lọ́run gbà pé ẹni má ní ẹgbùn orí òkè kan ẹlọ jọmọ náà látòkè ẹfọ́ orí ẹ̀ mọ́lẹ̀ ẹbọ́lọ́run ló fún yín tó wá béèrè bẹ́ẹ̀ kò pọ̀ jù àwọn ọlọ́run tó wá láàánú kò ṣe wani walau anna katabina alayhim an qutulu anfusakum aw ikhruju min diyarikum ma fa'alu illa qalilun minhum so pé ta sọ mi pé ẹ para yín fa wo Ọlọ́hun kò àwọn díẹ̀ ni ó ṣe nu wọn àwọn díẹ̀ àwọn kan rẹ̀ ọlọ́run sọ pé minal mu'minina rijalun sadaqu ma ahadullahi alayhi ìbẹ̀rù àwọn èèyàn tó yẹ pé in tí wọ́n sàdé òfọ́lọ́ níbi ìrún wọn iyyaka na'budu wa iyyaka nasta'in wọn ní ìbára ìwọ nìkan ní mọ̀ sí ìsì ní wárán lọ́wọ́ dọ́dọ̀ ẹni kàkà jù ọ́nà lọ minal mu'minina rijalun sadaqu àdéhùn kan ومنهم من قضى نحبه ومنهم من ينتظر àwọn kan ti kú sójú ẹ̀gbọ́n ẹ̀sìn ní wọn gan àwọn kan sì tún retí pé Ọlọ́run àwọn náà fẹ́ kú sójú ẹ̀gbọ́n ẹ̀sìn wa ma baddalu tabdila lọ́ni wọn ma yọ má ṣe sàdéhùn fọ́lọ́n pé ẹ̀lẹ́ rí mi di ogun mọ́ ogun bò ọlọ́run làwá sọ lọ́n tó ní gbogbo kan tí yẹ expire condition rẹ̀ tún lè ọlọ́run anábi Muhammad sallallahu ni wasallam ti ní apọ̀tí samáwà rúkọlá gbin ó sì tọ́kó gbin kò sí tó lè gba ìka mẹ́rin báyìí sánmà àbí kí màláíkà kan abẹ̀ ti sin lọ́hun a jẹ́ wípé ìbádà ti wà òjò ọlọ́run lójú jẹ́mọ̀ ń jẹ́ mọ̀ pé bá ṣe wáyé nínú ìmáni alkanul ìmáni pé gbogbo wa bá ṣe wà ń bí báyìí òǹkà wa times two at least méjì méjì ń bẹ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan báyìí so ọlọ́run wa dá màláíkà méjì fún ọ kó onísẹ́mi tí ó sì máa yẹ́ ọ ìjọ tí wọ́n bá ti pa tó bá kúwà yóò pa àkáǹtì ní yóò sì máa dúró díjọ́ tí wọ́n gbé ọ̀dìdì so wọ́n wá dá mọ̀lẹ́kà méjì torí ti ẹ kú ọlẹ́ bàbá kàmọ́ wo fíìmù so wọ́n ó pèrún ò níwá kírun ó tún wá jẹ́ àwọn ẹ̀tọ́ ọlọ́run ó tún gbé ah ah ah olúwọba dẹ́dà subhanahu wa ta'ala bẹ́ ọlọ́mọsọ̀wádọ̀ sẹ́bọ̀ àwọn èèyàn fẹ́ nǹkankan wọ́n sì ń sá fún nǹkankan wọ́n fẹ́ oore ìdí mọ́mọ́ àwọn èèyàn sí nǹkan míyàtọ̀ sọ́lọ́ orí tí wọ́n ń wòye tó lè dọ́wọ́ mi tí bá sóògùn sọ́lọ́ lè fún mi lórí ẹ̀ àbí abúrú yìí bó ni ò sí ní kàmí ìdí méjì dáwọn ẹgbọ́n sóògùn náà ọ̀rọ̀ ayé náà sí ní ẹ̀ẹ̀ni rẹ tó lọ lé olóògùn rí láyé pé ẹ̀dá kan bó láṣe bọ́ níbi yasare o ẹbá wa sóògùn ogun ọlọ́ni máa ń ká na yorí dùlẹ̀ àìzàtàmà lílá ìnà àìzàtò ẹni tí bá ń wá kó díkílẹ̀ ẹ̀rọ ọlọ́run ní máa pẹ̀yàn kìí sí yàn ọlọ́run ni ọba tó ń pẹ̀yàn olóní lọ́wọ́ ó lè jẹ̀yẹ́ lòmíì ó sì lè pẹ́ lòmíì ni àwọn afáà ní tó wá jẹ́ pé rízikù ni a jẹ ààmù nǹkan méjì lọ́lọ́run fi máa fún yàn ọlọ́run ومن يتق الله يجعل له مخرجا جملة شرطية ومن يتق الله أن يتبعي لبرولون يجعل له مخرجا يكون الجمع ويرزقه من حيث لا يحتسب إن جاءت بقى وكوين كتان لله رأى ولتان

wọ́n ní yes wọ́n ní à èyàn lè lò ok èmi fẹ́ tàtẹ̀ mi wọ́n láì bẹ́ bá sì wọ́n tẹ́lá ní ìdí ẹ̀ bá sì jókòó ma ń ṣe sọ́lẹ̀ fún yín kápópó mi ẹgbà ń sábí 20 million jọ mo ta gbogbo kádàá nù fún yán yán kò sí ẹsà kò 20 million tí bá o pé ẹ̀yìn náà mú 20 wa tí bá sì rí tọ́ọ̀mí bá tẹrù Dangote pé à ah, ìkan bẹ lára mi ìwọ́tẹ̀ fún bí 1 billion dollar kí máa lọ ó ti tán wàláì ní tàfẹ́lómi wàláì tó bá fún 1 billion dollar ní tàfẹ́lómi wàláì mo fọ́ ọlọ́gbà fún mi 1 billion dollar kí tàfẹ́lómi wọ́n ni mo sọ fáwọn ìyá yẹn pé ẹyẹ gágbó olè mú kádàrà ẹ̀dì gẹ́gẹ́ wọ́n ni àà ah, wọ́n á ní ó dá tẹ́ ló lọ́wẹ́sì wáyé any amount torí kò sí tẹ́ fún mi mú kà gbá mọ́ ti lẹ́nu wọ́n yìí mú kádàrà ẹni ẹni pé èmi bù yín kádàrà tèmi wọ́n ní rẹ̀ ẹbẹ́ ẹ̀sì ogun èmi mo bù yín ẹgbẹ́sẹ̀ náà èmi mo yọ̀ǹda ni ẹwà ń wọ́n àwọn Dangote tí a lè ta nice inúgbú ìrọ́ ni tí ẹ̀rí wọ́n ṣe ń kọ kádàrà sánmà ni wọ́n ti kọ 50,000 years kún tó dáwọn ni ó wá wà ní láwọl mahfud ẹnìkàkan òní ọlọ́nìkan lórí àwọn ẹ̀lẹ́kọ̀ òmòwò tí wọ́n mọ́ tí mẹ́bẹ̀ nuskha lásán ní bẹ̀lọ́wọ́ tí wọ́n nuskha ní pé ọlọ́wọ́ dìpẹ́tẹ̀ fún wọn yóò sọ láti sánmà báyìí wọ̀ṣẹ́ ikọ̀ mọ́ fi sàmà gbogbo wọn sì dákú àwọn kan gbọ́ wọn kọ wọ́n sẹ̀mọ́ gbọ́ pé àkílọ ah, ọlọ́nsọ ọlọ́nsọ báyìí ó ní lágbọ́jọ́ ra mọ́tò lọ́dún ó ní tàmà ẹ̀dẹ̀ ó kì lọ́dún ọ̀nà márùn ayé márùn ni wọ́n ti ń kọ́ àzàlíyì tó wà lọ́dọ̀ ọlọ́ kì í yí padà ó wà láwọn mahfuz ẹnìkankan orírí tẹ tó wá dé láwọn mahfuz yẹn sọ stéjì tí wà lọ fún ẹ ẹni tí ó wà yí kádà ẹnìkankan padà yóò kọ́kọ́ kú ilé ayé tàwà yóò lọ sí sánmà alákọ̀ọ́kọ́ ìrìn àjò 700,000 years ni ọ kó tó dé gan ẹni tó fi kádàrà gbò ti parí ọ̀rọ̀ ọjọ́ ti lò tẹ́pẹ́ àwọn olè bá kankan mọ́gbà tó bá fi dé ẹjá wá gbà yí pé wákàtí kan ló fi débẹ̀ ẹjá gbàgbà kákan gbà tó bá dí sánmà aláwọ̀ kan rọ̀fọ́ọ̀f ni ó wà ń bẹ́ẹ̀ kúrúkúrú kankan yóò wọ̀ bẹ́ẹ̀ àwọn màláíkà wà ń bẹ ọ̀ àwọn màláíkà tó wà ń bẹ wọ́n lé ní tírílíọ̀nù olànàbìnrin kò sí tó lè gbà ká mẹ́rin mọ́ màláíkà mẹ́bẹ̀ ọ̀ ó wà ti mú ìdàdá ní ọkọ̀ nàgbọ́ ọpa because wọn lè jí ọwọ́ sánmà tí wọ́n bá ránṣẹ́ sí ọ ẹ bá rán dínú àdís àlìsára mìíràn wọ́n bí jìbìl pé sí wọ́n ní kànà bí Muhammad lọ́wà pẹ̀lú al-ursila ilé sí wọ́n ní kó wà ní so ọ̀pẹ́ omi pé wọ́n kàn break wọlé e pé níbo ó yẹ bọ́ sí gba pàpà ọmọ ó wà nínú gbogbo wọn pa máa oh, gbọ́ wọn gbọ́dọ̀ tó jí padà tó tó padà bọ̀ second summer ó tó kan àwọn màláíkà mi miss lazari irú yìí náà ó tó náà bíbọ́bù ló yìí ní gbígbàndán sàmọ̀dá summer ilé kẹta yellowish substance kan lọ́lọ́run fi dá látara nù as ó break yẹn náà ó wọ̀lẹ̀ ó tún bá wọn ẹlẹ́kà rẹ̀ ó tún pa ogun wọn in tó ti pa ní ìsìn tí wọ́n wọ́bí 3 sílíọ̀n tó bá dé sánmà ẹlẹ́kẹrin ìrìn ni ìrìn ni sánmà ẹlẹ́kẹrin kìí ṣe ẹrin tó tíkì bí mọ́sánsì ìrìn tó yẹ pé tíkì rẹ̀ lásán lè tó gbogbo lé ayé ó tó mú tó fi drí ìyẹn náà ó tó wọ̀lú sọ́mọ̀ ó tó bá wọn mẹ́lẹ́kà kan náà tó bá tó dé ó tó ná pa àwọn 700,000 years ni àjò tí mẹ́láàrin mẹ́dógún dáṣọ yóò 7 times 4 28 ó ti lò 2.8 million years ló fi dé sọ́mọ̀ ẹlẹ́kẹrin sọ́mọ̀ ẹlẹ́karùn-ún fídọ̀ sílva ni wọ́n fi kọ wà díbẹ̀ náà wà já ó ń nàgbà àwọn ẹlẹ́kàpá ń bẹ ẹnu wọn tó ní ìyẹ́ 300 yóò ìyẹ́ yọkan ó lè bó sánmọ̀ ó lè máa tó fẹ́ bá já ànábì nígbà tí mo rí Jibril wọ̀kọ̀dẹ̀ khashitu ala nafsi al-maut mo rò pé máa kùn nígbà tí èèyàn dúró sí sánmọ̀ tó sì fi ìyẹ́ blọ́ọ̀kì sánmọ̀ ó mọ́ ní mo ní ha bó ni o sí nífẹ́ ìjà wèrè báwọn ọkọ̀dẹ̀ kọ̀ṣítù alànàṣì mo gbé àṣẹ́kò ní sọpọlọ mìíràn ó ní ẹ̀ẹ̀mejì ní orí jíbrí bọ́lọ̀ sí darí méjèèjì bà mí lẹ́rù kí yẹn jí padà báyìí kó sì rí bọ́lọ̀ sí dàgàgà ní jíbrí pé àà ah! ó wá bá dé sọ́mọ̀ karùn-ún tán sílvà ló wà pa ó di zama ilẹ̀ kẹfà gold náà fi kọ ó tún jí ní ó tún agbó mọ̀lẹ́kà ipá wọ́n gbàgbé àwọn tó fẹ́ bájá ọ̀ zama ilẹ̀ keje ohun mi yakut ó tún agbó mọ̀lẹ́kà bẹ̀ pá lẹ́yìn yẹn ó wá kùta ní ó ga ẹjẹ tó fi dé sẹ́rẹ̀ al'arush orí rẹ̀ wá ní omi ńlá kan wà ń ẹ̀ atẹ́gùn gbé omi ẹ̀ omi ń bẹ lórí ẹ̀ arúṣù wà lórí omi gbogbo tá ń sọ ó wá tóbi sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì lọ ní ìmọ̀ àìdọ́pò ọ̀nà ó tún tán kádàrà tàbí fẹ́

wàlá malakun mọ̀kọ̀rọ̀ kò sí ẹni tó rí ọlọ́run rí báyìí lápákan àwọn àfáà fi tú pé zalikal kitab la rayba fi hudan lil muttaqin alladhina yu'minuna bil ghaib àwọn tó nígbàgbọ́ ní ọlọ́run àwọn tó gbé àràṣí rẹ̀ wọn ò rí wọ́n wà yọwọ̀ bẹ̀ iṣẹ́ sì kú iṣẹ́ ẹ̀rẹ́ tó dún ibi tí iṣẹ́ gan wà wà lè lè ráẹ̀ wàwá ó sàmọ́lọ́lọ́wọ́ gbùrùgbùrùgbùrù ó wá sẹ́ lọ sí lọ́rùn àfúzùwà só wá máa dúró tí bẹ́ẹ̀bẹ́ orúkọ gbogbo ẹ̀dẹ́ èèyàn àti wà trace ibi títẹ́ èèyàn so máa dúró àwádá ń gbélé ayé ó wà

process tó wá lọ náà ló tún wá gbà padà àwọn ẹlẹ́kà tó wá tó fi jí ó tó bẹ̀rẹ̀ ìjà kí ló fẹ́ yí padà gan so ẹni kó wà so stupid sorry to use that word ẹjọ́ tó lọ́lọ́ ó wà so unreasonable kí ẹ̀kà sọ pé nìkan ló kádàrà wọn ẹwà wo bí yóò bá fi mú ṣe báyé àwọn ẹ̀jẹ̀ tó yóò bá fi mú ẹ̀gbọ́n ló àbúrò bàbá ló kádàrà àwọn ọmọ ẹ̀ lẹ́yìn yẹn o tó bá tó délé ayé tán àwọn mọ̀lẹ́kà kan wà ní sánmà aláwọ̀kọ́ tí àkáǹtì ń bẹ lọ́wọ́ wọn tó bá tó délé látò ìkọdírí ọlọ́wọ́ tó dìktétì tó ń bẹ sọ́rọ̀ kìníyàn fún wọn pé wà máa qadarullaha haqqa qadrihi ẹgbọ́n tó ní ó ní wàsàmàwàtú makọ̀dìyàtù bí ẹ̀bẹ̀ gbọ́lé ìsanára wà ardu jẹ̀míyàn kọ̀bùdọ́tùhú yawm al-qiyama níjọ́ gbíndì al-qiyama gbogbo lẹ̀yányán ìfẹ́ ọ̀rẹ̀ kakọ̀ gbẹ̀rẹ̀ dánù wàsàmàwàtú makọ̀dìyàtù bí ẹ̀bẹ̀ gbogbo sama yíkan fọwọ́ mú kò mẹ́ ẹ̀mọ́ lọ́wọ́ aláhọ́fà tọ́lọ̀ yẹn ní wà ní pé ẹmọgbọ́ ọlọ́ni aláàlìláyìn kọlùkù wà láàmù èmi ò lè jẹ́ pé mi ṣurutu la ilaha illallah tá a bá ti mọ condition la ilaha illallah àti mọ bíyàn sí sáfẹ́bọ̀ mẹ́jọ làwọn àfá pè ẹ ma sọ tẹ̀lé pé ilmun yaqinun wa ikhlasun wa sidquka ma'na ilmun yaqinun wa ikhlasun wa sidqu kama ẹ̀kọ́ tẹ̀lé mi ilmun ẹjá sọ bẹ́ẹ̀ ilmun yaqinun wa ikhlasun wa sidqu kama ilmun yaqinun wa ikhlasun wa sidqu kama ẹjá sọ وإخلاص وصدق علم يقين وإخلاص وصدق كما علم يقين وإخلاص وصدق كما علم يقين وإخلاص وصدق كما علم يقين وإخلاص وصدق كما تاني علم يقين وإخلاص وصدق كما يقين وإخلاص وصدق كما علم يقين وإخلاص وصدق كما علم يقين وإخلاص وصدق كما علم يقين وإخلاص وصدق كما علم يقين وإخلاص وصدق كما ما شاء الله محبة وانقياد والقبول لها محبة إذا قلت محبة وانقياد والقبول لها mahabbatin wa qiyadin wal qabuli laha mahabbatin wa qiyadin wal qabuli laha mahabbatin wa qiyadin wal qabuli laha wàzídà sàmínú ha ẹ̀sọ̀bẹ̀ wàzídà sàmínú ha وزيد ثامنها وزيد ثامنها كفران منك بما كفران منك بما وزيد ثامنها غفران منك بما سوى الإله من ال سوى الإله سوى الإله من ال أشياء قد أولها أشياء قد سوى الإله من ال من ال سوى الإله من ال سوى الإله سوى الإله من ال سوى الإله من ال siwal ilahi minal aṣíyá ìkọdíkúlé ha siwal ilahi minal aṣíyá ìkọdíkúlé ha wal ilahi minal aṣíyá ẹni mákàrí ẹjẹ wọn sọ ó ní elmon yẹ pé inú gbogbo tó wá fẹ́ mọ̀ pé sí mo ti gba ọlọ́run bá gbọ́ pẹ̀lú tí sọ elmon àwọn àfáà ló kó kalẹ̀ bẹ́ẹ̀ elmon yẹ kí inú wà ìkìlá asán wá sí lè kó ka máa ó gbọ́dọ̀ dímọ̀ nípa láìláìláwà mọ́mọ̀ tú pé kò abẹ́rù èèyàn ní bẹ̀rù pẹ́nìkan ní kádàrá abẹ́rù pẹ́nìkan sọ wíkáyé èèyàn ọmọ dáa al-ilmu annahu la ma'buda bihaqqin illa Allah òsìn tí jọsìn tọ́sí àpọlọ ilmun akọ̀kọ́ ní mọ̀ nípele yakinu wa ikhlasun wa sidiku kama yakinu yóò wà dáwà lójú kò ilmun yaqinun wà ikhlasun wà sídìkú kàmá ikhlasun wá ní wípé gbogbo sígbà kankan láyé tí mo ń sin ọlọ́run tí wà aláwà dé tí mo wá rùpa gbọ́rọ̀ ọlọ́run ka ilé ní ìgbọ́dọ̀ lóyún kí tún wọ́n fi píìmì sára sọ ilmun yaqinun wà ikhlasun wà sídìkú kàmá àsíríkù wa ni pé bí i ṣe ń sọ bẹ́ẹ̀ náà ló ṣe rí lọ́kàn mi kí ló tó mo sọ lórí àwọn mùsùlùmí rò pé <laughs> ni wọ́n rí bẹ́ẹ̀ bá wọn mahabbati ma wá fẹ́ràn ọlọ́run àwọn afáà ní almahabbatu ruhul ibada ìfẹ́ràn ọlọ́run mahabbatin wankiyadin walqabuli laha mahabbatin wankiyadin walqabuli laha mahabbatin mo fẹ́ràn ọlọ́run wankiyadin tọba lófin ọlọ́run dé ma sọ pé mo gbà sọ́lọ́ ló sásọ ìbọ́lọ̀ jiyàn walqabuli laha ní ìsísàsàyàn nínú òfin pé mo gbélé àwọn mi ò gbélé ah ọlọ́run ya fatu'minuna bi ba'di al-kitabi wa takfuruna bi ba'd fama jazaa'u man yaf'al dhalika illa khizyun fil hayati dunya wa yawm al-qiyamati yurjuna ila ashaddi al-'adhab gbogbo tó bá ń dáútì apá kan ní ọ̀rọ̀ ọlọ́run tí ó gba apá kejì yóò dẹni ẹ̀yẹ láyà tó lọ́gẹ̀ wal qabuli la ó jẹ́ méjì bá wọn wà sí dáta wọ́n fẹ́ kó wá ní ìwà àìgbàgbọ́ kan lọ́kàn rẹ̀ bó ṣe ní mọ́rin ó tún wọ́n lọ láìgbàgbọ́ náà wàzíra sáàmìnà ha òfòrọ́nù mi kábìmá àmá ìgbàgbọ́ ìtàlùfẹ́ ní sí sí wà ní ìláhì mìíràn àṣìyà ìkọ́dí únìyà ìwò wá sí mẹ́tí ó sọ pé ọlọ́run mẹ́tí ń ṣe ọlọ́run mẹ́tí ó gbóòjá al-Islam kò sí nǹkan míì tí yàn lè sí pé bí yóò bá ti kírun yóò wọ́n náà ọ̀rọ̀gbọ́dá sí اللهم شفي لمناهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إنك لا تخلف الميعاد àwọn bàbá wa tí wọ́n ṣàmójútó bí ọlọ́mà ṣàmójútó wọn ẹni tó kọmọ́sá sí ọlọ́mọdọ́rọ̀ rẹ̀ ọlọ́run jí orí ládáláyé ọlọ́jọ́ ìlàlẹ̀kẹ́ àwọn ẹ̀dàkùtọ̀rọ̀ ọlọ́run ẹ jẹ́ ká ṣe papọ̀ lórí dáadáa wọ́n jà fọ́ra wa yẹ́lẹ̀yẹ̀lẹ́ o tàbá ti fọ́ alẹ́ o dáwà wa ní lọ́wọ́júmọ́ o ìlú ìlú yìí òyẹ pàṣepọ̀ tó ìdá ṣùgbọ́n ẹka tó pọ̀ jù báyìí lọ ẹmúgbà ìpá àwọn kan wà tí ó fẹ́ ṣe tán ṣe wẹ́já ṣe pẹ̀lẹ́ pẹ̀lú ra wa àbẹ̀lọ́wọ̀n bọ̀ wà lẹ́dà subhanahu wa ta'ala kó fi ìmánì sí wa lọ́kàn ó gba iṣẹ́ wa kó ká kẹ́ni rẹ̀ subhanaka allahumma wa hamdika ashhadu an àmà sí أبو قديجة السردي أبو سيسيري أكام قوي الله العدوي جزاكم الله خيرا هو لا تريد أو يطلق لنا ìrírí ọ̀rọ̀ ìrọ̀lá pàtó pọ́ọ̀lẹ̀ ní tẹ́lẹ̀ gbọ́ lára àtọ́kọ̀ táàkùnlọ́. Gbogbo táà bá wọ́n lọ nípa ọ̀rọ̀ ọlọ́run ní àti orí. Ẹ̀yẹ gbogbo tó ń rí ọ̀pọ̀ jẹ́ adájọ́ ọ̀rọ̀ rọ́rùn tó kọ̀rọ̀ ọlọ́pàá wa sinẹ́ lẹ́sìn lórí bí wọ́n máa ti mú àwọn máa ti mú àti ìdíje lẹ́nu àti gbogbo àwọn ṣọ̀bá ọlọ́pàá tó bá yí lọ padà bẹ́ẹ̀ wọn tí èsì ìwọ̀ ọlọ́run akẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ ọlọ́pàá wa yí lọ padà pẹ̀lú àwọn ọlọ́pàá wa ti fi wọ́n tán wáyé ní ajá àgbàdọ̀lọ́ fún wọn pé wá bí wọ́n sí wáyé náà àbí ọ̀lá ó rí tí bẹ́bí ìdókó wáyé ọlọ́pàá tó fún wọn fún wọn ẹ̀yẹ̀jẹ́ sí wọ́n tẹ́bá tẹ́ ìkàrí ilẹ̀ tẹ́ ìkàṣkó ilẹ̀ láti wá tẹ́mánẹ̀ sí gbogbo ìlú kálùkà aláàbí aláàlọ́mọ́ tó lè gbà fún wọn àwọn ìjọba ọlọ́pàá tó dà wọn láyé wọ́n mú ní á ti àwọn tó mọ́sílù ní oṣù lọ sí àwọn oṣù gáwà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́sọ̀lẹ̀ pọ̀ lápọ̀lọ̀ a sì jí ní pẹ̀lú agbẹ́gbẹ́ wa sí àjọ́ pé tàbá tó pè nígbà jẹ́ ẹ̀fẹ̀dáwà lóòrùn sí lápù ẹlẹ́gbẹ́gbà fi sínú àjọ́ pẹ̀lú àánú ọlọ́run tí ò bá ti sí nǹkan míì dandan ní kí n dáhùn Alaikum salam.